الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال المصنف رحمه الله في الحديث الثلاثين وثلاثمائة وعن أبي عبد الله عمرو بن العاص رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم جهارا غير سر يقول إن آل بني فلان ليسوا بأوليائي إنما ولي الله وصالح المؤمنين ولكن لهم رحم أبلها ببلالها متفق عليه واللفظ للبخاري سادتي من حديث على قولوني أبو على بابا عبد الله عمر بن العاص ọlọ́nkú yọ́nú sí òun àti ó ní mo gbọ́ kí ìránṣẹ́ ọlọ́run ike àti ọlọ́ọ̀lọ́run kó máa bá a ń sọ báyìí jiharan ghayra sir ẹ ń sọ ní yanya yanya tí èsè ní bòńkẹ́lẹ́ pé inna bani fulan inna ala ládájọ́ àwọn èèyàn àwọn ọmọ alágbájá wọ́n yìí ṣe alárànṣe fún mi o innama waliyya Allah wa salihul mu'minin inú aláràǹṣe méjì yàtọ̀ sí ọlọ́ àti àwọn. olùṣe dáadáa nínú àwọn mùmíní walakin ṣùgbọ́n àwọn èèyàn ọmọ lágbájá tá a wí yẹn lahum rahimun ìbí dà wá pọ̀ pẹ̀lú wọn ni kìí ṣe wípé wọ́n ní wọ́n kìí ṣe pé wọ́n jẹ́ alárùnsẹ̀ fún mi ìbí lọ́dà wá pọ̀ pẹ̀lú wọn. abulluha bibilaliha lẹ́kẹ̀ máa ma fi omi ju okùn ẹni tí ó so wá pọ̀ nítorí kọ́mọ̀bà jẹ́ pé okùn yẹn ó padà já màá ma fomi ju okùn tó so wá pọ̀ kọ́mọ̀bà padà já. Al-Imam Bukhari àti Muslim ni wọ́n gbé jáde ṣùgbọ́n gbólóhùn tí wọ́n kọ́ lẹ́yìn bó ti ṣe wá lọ́dọ̀ Bukhari ni àdìsí wọ́n tún fi hàn wá yẹ bó ti ṣe pàtàkì pé ká sokùn ẹbí pọ̀ mọ̀lẹ́bí afẹ́ sokùn ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ yàn ọba àti ẹ̀jẹ̀ káfíìrì mọ̀lẹ́bí yẹn ọba àjẹ́ káfíìrì ẹni tí ọ̀gbọ́lọ́ ń gbọ́ tí ọgbà anábì sallallahu alaihi wasallam àgbọtọ sáì gbàgbọ́ sọjọ káyìn àgbọ́dọ̀ ti torí káfíìrì ni mọ̀lẹ́bí yẹn jẹ́ káwa ṣe sábàbí kókun ẹbí kọjá láàrin àwa tó sọdá nàbì sallallahu alaihi wasallam ń tọ́ka sí nínú àdékè yẹn nù ó sì túmọ̀ sí pé alárànṣe fún gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ó náà ní Allahu Rabbul Alamin. ẹni tó bá sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò yẹ kó mú ẹnìkan lálàrin ṣe ṣáájú Allahu Rabbul Alamin in yansurkumullahu fala ghaliba lakum wa in yakhdhulkum faman dha alladhi yansurukum min ba'dihi wa 'ala Allahi falyatawakkalil mu'minun tọ́lọ́n bá ràn yín lọ tọ́ràn yín ṣe talẹ́ni náà. tó tún lè dójú tì yín lẹ́yìn rẹ̀ tó lè dá yín dára yín lẹ́yìn rẹ̀ tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá bá ti pa yín tìtọ́ dá yín dára yín tá a lẹ́ni náà tí ọba tún ràn yín sí lẹ́yìn rẹ̀ ọlọ́run làwọn olùgbàgbọ́ òdodo máa gbára lé nígbà tí wọ́n jagun Uhud tí àwọn kèfèrí tí wọ́n rọ́wọ́ mú lójú ogun yìí wọ́n wá. àti máa ṣé àwọn ti rán anabi sallallahu alaihi wasallam pa àbáwọn ò rí pa wọn á bẹ̀rẹ̀ sí ní ké lóhùn rárá wípé ẹ̀rẹ̀lẹ̀ hobel ìwọ òòṣà hobel gíga gíga ni tí wọn máa jẹ wọn á ní dá wọn wa ẹ̀yìn ọ̀la tọ eléyìí yóò máa fi hàn ẹni tó bá gbọ́n kọ́mọ̀ kọ́ lọ́wọ́ bala láràn sí òun ọlọ́run ẹlẹ́dàá nínú suratul Baqara ọ̀yàn allahu waliyu alladhina amanu yukhrijuhum min adh-dhulumati ila an-nur والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run lálára ṣe fáwọn olùgbàgbọ́ òdodo ara mi àrànṣe tí ń ṣe fáwọn olùgbàgbọ́ òdodo ni pé ó máa kó wọn kúrò nínú òkùnkùn lọ sínú ìmálẹ̀ ṣùgbọ́n àwọn kèfèrí àwọn òṣàkúgbègbè tí wọ́n kó ká àwọn lálára ṣe tiwọn àwọn máa kó wọn kúrò nínú ìmálẹ̀ lọ sínú òkùnkùn ọlọ́run láwọn ilé yẹn lọ́ máa ná o. inú náà ni wọ́n máa bẹ gbére kése akramakumullah inna ala bani fulanin laysu bi awliya'i àwọn èèyàn àwọn ọmọ alágbájá wọ́n yẹn ṣe alárànṣẹ́ fèmí a àyà níní tó ní agbára wọn bẹ fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lórí òdodo anabi fi kú bọyọ anabi yẹn sì fi gbọ́rọ̀ bá ṣe rí gangan ní ọ̀sọ̀ má tara rẹ dànù má wò pọ̀ wà nípò kan tó ṣe sànàbì sallallahu alaihi wasallam ànábì sojú abẹ́ǹkò àwọn alágbádé ti alárùn ti tèmi. lọ́dúnmọ̀ sí pé bí nǹkan bá ṣe rí náà ní ká máa sọ ká fi kẹ́kọ̀ọ́ lára ànábì sallallahu alaihi wọ́n yé ṣe alárùn ti tèmi alárùn ti tèmi kojú Allah àtàwọn èèyàn rí nínú àmúmìnì lọ nínú ìtumọ̀ sí pé àmúmìnì sí múmìnì alárànṣe ni wọ́n jẹ́ síra wọn. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض àtàwọn múmìnì لكم. àtàwọn múmìnì lóbìnrin apá kan àwọn alárànṣe ló jẹ́ fún apá kejì ìgbà tí ìwọ ka mùsùlùmí tó ọba kà fún alárànṣe rẹ sẹ́gbẹ́ àwọn pọ́ọ̀lù àwọn dínkà àwọn jọ́ọ̀nù àwọn manuel àwọn matthew àwọn dọ́kásì àwọn gloria àwọn jẹ́náàjì àwọn gíríngòdì àwọn lọ́lárànṣe tiẹ̀ nǹkan sí ọ nǹkan bàjẹ fún ọ àwọn múmi ni àwọn ẹni rí nínú amúmìnì àwọn lọ́yẹ̀ kan jẹ́ aláràn sí fún ẹ. walakin lahum rahim tó ti báwọn lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí náà ló fàlà nábì sallallahu alaihi wasallam fi ní wọ́n yìí ṣe ọ̀kan nínú aláràn sí òun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi jọ dà wá pọ̀ nbìkan ìbí wá dà wá pọ̀ nbìkan tí wọ́n máa ń wí kìí ṣe pé ní tòsítòsí iná ni máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nítorí pé ẹni tí ìbíjọ dà yín pọ̀ ní tòsítòsí bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ bí àbúrò bàbá rẹ bí àbúrò ìyá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ àwọn eléyàn ìbíjọ dà yín pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wà tó jẹ́ pé ìbíjọ dà pọ pọ̀ wọn ṣùgbọ́n láti jìnnàjìnnà àtúní sọ wọn nù àní sọ wọn nù bí kò jẹ́ ọmọ ọmọ àbúrò bàbá gbogbo àwọn eléyìí náà mọ̀lẹ́bí rẹ̀ ni wọn. lọ́sí pé ru wọn tí ọba jọkùnrin táwọn jóbìnrin lè fẹ́ra yín ṣùgbọ́n mọ̀lẹ́bí rẹ̀ náà ni wọn. wọn wá mi èmi oníwá nìkan àní mọ̀lẹ́bí rẹ̀ ni wọn. torí ra anábì sallallahu alaihi wasallam ni ibi tó wá jọ pọ̀ yìí àbòlóhà bèbè lẹ́ẹ̀lẹ́hà máa máa fomi ju okùn tó so wá pọ̀ nǹkan má bàa jà ìyẹn ni pé ojúṣe tó yẹ kí mọ̀lẹ́bí ó ṣe sí mọ̀lẹ́bí rẹ̀ kí bí ọmọ bàjá kí kókùn mọ̀lẹ́bí ọmọ bàjá màá máa ṣe tó di pé káfìrì ni wọn tó ẹ̀kọ́ ńlá làlábì fi lélẹ̀ fún wa yìí ká má pé ìgbà táwọn kan nínú mọ̀lẹ́bí wa àwọn ò ti jẹ́ mùsùlùmí ká má pa òní bá wọn ṣe rárá rárá rárá nítorí àìjẹ́ mùsùlùmí wáyùn kò yọ wọn kúrò nínú ẹni tí ìbíjọ dà wá pọ̀ pẹ̀lú wọn tó ojúṣe mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ẹ̀sìn nínú ètò sì ga nínú ojúṣe yìí tẹ́ bá fẹ́ ṣe òun náà ní kí ẹ máa pè wọ́n sẹ́sìn Islam nítorí kò sí rere kan tẹ́ fẹ́ ṣe fọ́mọ̀lá kejì tí ìbá ṣe mùsùlùmí bí ká pè wá síbi ẹ̀sìn Islam eléyìí ọjọ́ bá alimami Bukhari àti Muslim ni wọ́n gbé jáde wal lafdhu lil Bukhari ṣùgbọ́n gbólóhùn yìí ètò àlọ́dọ̀ Bukhari ni ìgbà tó máa sọ pé àdéhìí kan muttafaqun alayhi nítọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé Bukhari àti Muslim wọ́n gbé àdéhìí jáde ìdí tá a sì fi sọ pé wọ́n gbé jáde ni pé sàábì tọ́gbà wa lọ́dọ̀ al-Bukhari òun náà ni sàábì tọ́gbà wa lọ́dọ̀ Muslim a sì wo àwọn gbólóhùn àdéhìí méjèèjì àríkọ́ kan náà ni bó tilẹ̀ jẹ́ pé ìyàtọ̀ kéékèèké lè wà láàrin gbólóhùn tó wà nínú Bukhari sí ìtọ́wá nínú Muslim àwọn àdìsí kan wà àwọn lè má pọ̀ lọ títí tí wọ́n bá sọ pé muttafaqun alayhi tó o bá fi lè wò wọ́n síra wọn ní fínífíní ó rí i pé gbólò wọn jọ dọ́gba kò sí nǹkan tọkàn fi lékún sọ́kàn kọ́dọ̀ mi tí ìyapa gan bá tiẹ̀ tún wà láàrin wọn ọ̀gàn lè jẹ́ pé fáwọ̀ ni ló dípò wáwọ̀ nínú ìtọ́wá nínú tíra kejì tó ìgbà míì ìyàtọ̀ yẹn sì lè hàn dáadáa wọ́n gbé gbólóhùn àlékún wà nù eléyìí tí ò sí nínú eléyìí àbí kọjá pé gbólóhùn kan ìlàdíìsì gbé jáde omi ìlàdíìsì kejì gbé jáde láyé láyé kan náà yàn so azà sọ pé muttafaqun alayhi ń tá a fẹ́ wò ní kí sẹ́sọ abíkan náà ló gbà wá ṣé ọ̀rọ̀ tí méjèèjì sì kó jọ sí nǹkan kan náà ni àbí èsì nǹkan kan náà á sọ pé muttafaqun alayhi alayhi ìgbà míì ẹ̀rí jẹ́ àdìsí méjì jọra wọn ọ̀rọ̀ wọn tí wọ́n jọ mú wa jọra wọn gan lábẹ́ àkọlé kan náà irú nǹkan náà tó jọra wọn làdìsí sì ti wá ní ìsìn wọn sọ pé kìtáàbù kìtáàbù sọlẹt ibẹ̀ yẹn náà kìtáàbù sọlẹt ibẹ̀ làdìsí ti wá Ibn Umar ló eléyìí wá ṣùgbọ́n Ibn Abbas ló eléyìí wá sọ ẹni sọ pé muttafaqun alayhi fúnra àdéhùn yẹn sọ ẹ sọ pé rawahu bukhari tó bá ké ti bukhari lẹfẹ lò rawahu muslim tó bá ké ti muslim lò kìí ṣe muttafaqun alayhi lélẹyìn muttafaqun alayhi nínú májẹmú rẹ nípa pé sàábì kan náà ni ọgbà méjèèjì wà torí rẹ tí ìbá ti ṣe sàábì kan náà lọgbà méjèèjì wà á sọ pé rawahu bukhari bihadha al-lafz wa rawahu muslim bihadha حديث البخاري عن ابن عمر وحديث مسلم عن ابن عباس سوى يتكون متفق عليه فرويلين وأيوه لما تواري hadithi tí eŋti wọn jọ kó sínú jọra wọn ṣùgbọ́n tọ́tọ̀dọ̀ sàábé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wá á sọ yìí pé hadithi kínní ṣáhídù ní fún hadithi kejì hadithi kejì náà ń kọ́ ṣáhídù ní fún hadithi alakọkọ kìí lẹ́yìn àná ń pè ní muttafaqun alayhi àwọn hadithi tó bá ti jẹ́ muttafaqun alayhi pẹ́ẹ́pẹ́ sàábì kan náà lọ́jọ́ gbé wá nínú tírà méjèèjì ọ̀rọ̀ nu wọn nǹkan kan náà ní àbọ̀jọra wọn so wọ́n ti wọ́n ti ṣe tírà kan lẹ́yìn tí Bukhari ti lọ lọ lọ ti pẹ́ tí Muslim náà ti lọ ti pẹ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ ayé tiwa ní ìsìn ọwọ́ aka sahih bukhari àti muslim so àwọn àdìsí tó wá ti jẹ́ muttafaqun alayhi muttafaqun alayhi muttafaqun alayhi muttafaqun alayhi nínú bukhari àti muslim ọwọ́ akójọ sínú tíra kan ó kójọ sínú tíra kan tíra mú kọ tíra tíra ti ń sọ fún wa nípa àdìsí gbogbo àwọn àdìsí tó jẹ́ muttafaqun alayhi mhm. wọ́n ń pè ní al والمرجان فيما اتفق عليه الشيخان اللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان لؤلؤ هذه مرجان أو كتلو يبيه تعقجه هذه ṣàlàyé àdéhùn tí Bukhari àti Muslim dọ̀gbé jáde. eléyìí jẹ́ báyìí torí ìgbà tí alimami Nawawi tó má di tiwa tó sọ pé muttafaqun alayhi ọ wá sọ pé wal lafdhu lil Bukhari tí ọba wa ń wádìí fi yìí o ìgbà tí mo sọ pé Bukhari àti Muslim ló gbé jáde má rò pé tó o bá lọ sínú Muslim ó rí gbólóhùn rẹ̀ báyìí o yàtọ̀ ṣùgbọ́n ètò mo kọ ní ìsìn ti ni torí pé ibẹ̀ ni tí mo fẹ́ lò wà bẹ́ẹ̀ náà ni táwọn náà bá ń ṣe tíra agbọ́dọ̀ máa ṣàkíyèsí eléyìí wọ́n ń pè ní nǹkan kan tó wà lábẹ́ al-amanatul ilmiyya wọ́n tọ́ka sí pé wọ́n sọ àmánà nínú màrẹ́ kíkà sí pé ọkàn kọ àdéhùn kan wá ní ìsìn wọn á sọ pé muttafaqun alayhi muttafaqun alayhi yìí ṣé bá a ṣe rí bí náà láàrin bá a ṣe rí nu Bukhari náà láàrin nu Muslim àbí yàtọ̀ wà láàrin méjèèjì àwọn olùmọ̀ aṣọ ike tí o bá ti sí yàtọ̀ kankan láàrin méjèèjì wọ́n sọ pé muttafaqun alayhi wa taqtafi bidhalik ó ti tó tó bá ti sọ pé muttafaqun alayh ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì nínú gbólóhùn kan gbólóhùn méjì àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé muttafaqun alayh wa hadha lafdhu Muslim muttafaqun alayh wa hadha lafdhu al-Bukhari hmm, àwọn méjèèjì wọn gbé jáde ṣùgbọ́n gbólóhùn tí mo kọ yìí báyìí ọ̀nà ti Muslim ọ̀nà ti Bukhari ẹni gbólóhùn yòówù nínú àwọn gbólóhùn bá di tètè wá kéèyàn kọ̀ọ̀kan nù rẹ̀ hmm. eléyìí tó bá tọ́ka sí tí wọ́n ti torí rẹ̀ fẹ́ lo àdéhùn yẹn rìwáyà àtẹni tó bá tọ́ka sí tó fẹ́ ti torí rẹ̀ má di tìyẹn wá ńlọ́kọ̀ gba rìwáyà Muslim olómú gbólóhùn tó tọ́ka sí tó fẹ́ lò ń bì wá ó sọ pé lóòótọ́ Bukhari àti Muslim ló gbàjà dì tó bá sì fẹ́ máa fi tọ́wọ́ àná Bukhari lọ́wọ́ bí báyìí ojú ewé ìwé báyìí ìdí báyìí muslim náà gbà wá níbi báyìí ojú ewé ìwé báyìí ìdí báyìí ó wàá sọ pé wàhálà lafdhu muslim gbólóhùn tí mo kọ ètò muslim torí pé gbólóhùn muslim tí mo kọ bóyá bẹ ni gbólóhùn kan ńlọ wà tí ò sí lọ́dọ̀ Bukhari tó sì jẹ́ pé nítorí rẹ̀ mo ti má dìkì wá. sọ wọn pe lẹ́yìn ní amana al tíra yẹn al fi ma ittafaqa alayhi ash-shaykhan eléyìí jẹba àdìsí tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ alátọ̀dọ̀ àbí ayub al-ansari abu ayub abu ayub nínú àlórúkọ tí sàábé yìí fi gbà yìí kí wọ́n á lórúkọ wọn khalid ibn zayd al-ansari khalid ibn zayd al-ansari radiyallahu anhu kọ́lá ẹlẹ́dàá kó yọnu sí ó ní arákùnrin kan sọ pé ya rasulallah akhbirni bi amalin yudkhilni al-jannah wa anabi sallallahu alayhi wa sallam sọ iṣẹ́ kan fún mi lẹ́kì tí mo bá ṣe yóò mú mi wà al-jannah wa yubaa'idni min an-nar yóò sì gbé mi jìnnà síná nítorí pé àwọn sàhábà ohun táwọn fojú sùn ohun tí wọ́n ń wá oní al-jannah àwọn èsì pé lé ayé rọ lé ayé òfò yìí tí òjá máa ń kankan làwọn tẹ́ bàjẹ́ nítorí wọ́n ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alaihi wasallam kó wọ́n má bàa wọlé àwọn àbẹ́rẹ́ táwọn ọmọ ẹ̀sìn àwọn àbẹ́rẹ́ tó dáa tó lóòrìn ni yàtọ̀ sáwọn èèyàn ayé ìgbà tiwa yìí tó yẹ pé nǹkan tí oníkálukú fálà fún tí wọ́n tẹ̀bà tì ó náà láyé ẹni fẹ́ gun mọ́tò tí wọ́n àgùn rí láyé ẹni fẹ́ kọ́lé tí wọ́n àgbérú ẹ̀ rí láyé ẹni tó ṣe wípé ó fẹ́ ní owó kan tẹ́nìkan ò nírú rẹ̀ rí àwọn lọ́pọ̀ láyé yìí àwọn èyí sábà dààmú pẹ̀lú kí wọ́n ṣèbéèrè nípa bí wọ́n ti ṣe sóríire torí ẹ̀ ló ti jẹ́ pé láyè sí àwọn èèyàn ń bẹ ẹjọ́ pé tọ́lọ́mù bá kádàrá pé kí wọ́n lọ ẹgbẹ̀rún ọdún kan láyé tẹ́gbẹ̀rún ọdún yìí pé wọ́n ní béèrè kankan pa ẹ̀sìn wọn torí ẹ̀sìn báwo sẹ́sìn lọ́wọ́ ajá ni àbí bísíǹnẹ̀sì wo lẹ́ẹ̀ mọ̀tá lè ṣe táfi rówó àwọn ọmọ kankan àfi bísíǹnẹ̀sì bísíǹnẹ̀sì bísíǹnẹ̀sì tó ṣùgbọ́n àwọn sàhábà bísíǹnẹ̀sì tiwọn pẹ̀lú ọlọ́ọ̀ni bísínẹ́sì tiwọn pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam tonti pé àwọn sọ̀hábà yìí wọ́n àjókòó tẹ́tẹ́rẹ́ o èèyàn mélòó lẹ gbọ́ pé ṣe bára láyé sọ̀hábà bára bá o oníkálukú ló ní sẹ́tẹ́ ṣe wọn mọ̀ pé àkú àkú láyé wọn àwa ti kú sàábẹ̀ wò ló kú láyé má báyìí tába wa kú kí lọ́jà wọ àlùjánnà ni torí àwọn tó máa ń ṣe béèrè sọ́ọ̀n kankan fún mi eléyìí tó ṣe é pé tí mo bá ṣe é yóò mú mi wà lìjẹ́nà yóò sì gbé mi jìnnà síná ìbéèrè tó ga ju gbogbo ìbéèrè lọ ní láyé wa iṣẹ́ tó ti kí tí mo bá ṣe yóò mú mi wà lìjẹ́nà yóò gbé mi jìnnà síná a ní nǹkan àfojúsùn tó délé lọ tó láti máa sọ pé ọlọ́run bá ló ní tá à ń fẹ́ òun náà ló ní tá à fẹ́ níta à fẹ́ lálùjẹ́nà níta à náà nínú wọn bí anabi sallallahu alaihi wasallam léèrè béèrè báyìí ẹrẹ lómi tí wọn sọ pé nítorí wọn bá fẹ́ tọrọ wọn ni à ẹ dákun ẹ kọ́ mi ní ní téèyàn lè ṣe tí ó fi wà lìjẹ náà àwọn ẹni wọn ni wọn tọrọ nítorí bá fẹ́ ọmọ ẹbí wọn kọ tẹẹkì fún ọ ni àbẹ rí nǹkan bẹ ẹ ọwọ sọ pé ẹ kí ni ó wà lìjẹ náà ọ kọ́kọ́ sáyé náà ni ìyẹn ni pé ayé lọ́jà kì í ṣe tá a dà tó rẹ̀ ní sọ̀hábì kan. ìgbàdá nàbì sallallahu alaihi wasallam sọ pé sẹ́lì béèrè nítorí ọba fẹ́ à golden chance golden chance ní gbogbo ìgbà kábà nàbì sallallahu alaihi wasallam sọ ma béèrè gbàtí tí ìbá kórè èèyàn bá dàrú ànábì ló ní kó tọrọ nítorí fẹ́ ṣé ọ àtọrọ lọ́dọ̀ ànábì pé kọ́lé mi mọ́tò ni mo fẹ́ ọ̀rá mi ẹ̀ fẹ́ kó fún ni owó ti dẹ́rù ẹni kò sí tí ó sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam torí ká anabi ọ̀wá pínwó anabi òruwó dé dáàpọ̀ dé towótowó anabi wa kọ́ wa lẹ́sìn bàbá yìí bá ní as'aluka murafaqataka fil janna mọ́ ń tọrọ kí n jẹ́ alábàárìn rẹ̀ lálùjánnà bàbá yìí ó bùn bí tó ti lágbára kézeke as'aluka an tad'u Allah azza wa jalla li bil janna yéésì kí wọn tọrọ lọ́dọ̀ rẹ kọ ọba ń bẹ lọǹkó fún mi lálìjẹnà ǹjẹ́ mi ń tọrọ yéésì kí wọn àlìjẹnà lásàfà mọ ń tọrọ kí n máa bẹ pẹ̀lú rẹ lálìjẹnà ẹni tí bá ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ibi tó ga jù lálìjẹnà ni ọ wà ibi tó ga jù torí ẹ̀la ànábì sallallahu alaihi wasallam ń tẹ́ bá tọrọ àlìjẹnà ẹ máa tọrọ al-firdaus al tó ga jù nínú firdaus nítorí pé ajá rẹ̀ àga ọlọ́ọ̀lọ́hàn bá ní. èsì gàtà sọ pé àti wọn lọ ètò kéré jù náà nọ́mbà àlùjáná ni ó fún wa kásá máa wọ ọdẹ ẹgbẹ́rọ̀ ok lọ́ba lùzẹ̀ lẹ́yìn kí lọ́kàn lẹ́yìn rẹ̀ iná náà iná lọ́kàn lẹ́yìn ìgbà tí sọ abẹ́ ìwà sọ pé mò ń tọrọ as'aluka murafaqataka fil janna sàbẹ̀ ìgbà pọ̀ wọ́n ní kọ́ tọrọ wọ́n ní àṣà alùkà ìwọ kìí ṣe pé kìí ṣe pé àjọ akéwìn àlùjánnà ọlọ́run ní máa fún yàn lálùjánnà inṣàlá inṣàlá á wà àlùjánnà àmọ́ tí mo bá wà àlùjánnà mọ́ ń fẹ́ kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kó dé kí n máa wà pẹ̀lú ẹ̀ lálùjánnà anábìnrin àwọn ọ̀gá ìrọ̀dálẹ́ tó o tún fẹ́ nǹkan mi lẹ́yìn rẹ̀ ọ̀tán ọ̀wọ́ tí mo fẹ́ náà <laughs> ẹ̀yìn bá ti rà lùjọ́ ó tún wá wà mí tọ́ga sí kí ló tún fẹ́ sọ pọ̀ sọ́dù kí ló fẹ́ sọ pọ̀ rí. ànábi wa ni àìní ala nafsika bi kathrati sujud ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kan mi ó túmọ̀ sí pé ẹ̀yin ò lè rà lùjọ́ náà yẹn wọ̀ àfi kẹ́ gbìyànjú láti ṣiṣẹ́ ẹni bá jókòó tẹtẹrẹ tí ò ṣe nǹkan kan kò lè wà lùjọ́ náà o torí àwọn sọ pé mọ́ràn kan àti wọ́ kò gbé ní wàlìjẹ́nà ó wù mí kò gbé yàn wàlìjẹ́nà wàá ṣiṣẹ́ rẹ̀ wọnú ọdún antilkumul jannata antilkumul aljanna òrìtùmùhà bima kuntum ta'malun wọ́n pè wọ́n fi aljanna náà nù antilkumul jannatu fi aljanna náà nù. òrèstomóha ajogún rẹ̀ fún yín bima kuntum ta'malun nítorí níta ẹsẹ̀ ń sẹ́ ó ṣiṣẹ́ kankan fẹ́ wà lìjànà ó ń ṣera rẹ̀ ẹni tí ògbìn kankan fẹ́ lọ ká ìrè oko sẹ́wọ̀n pé wàlùjọ́nùnú fúnùn oríṣiríṣi wèrè ni so eléyìí jẹba o tọ sàábẹ ìbéèrè nǹkan tó ṣe pé yóò gbé mi wà lìjánà yóò gbé mi jìnnà síná anabi wa sọ fún un ní ta'budullah wa la tushrik bihi shay'a wàá máa sin allah lónìí kan ó sì ní ìfín kankan sorogún pẹ̀lú ẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nù sẹ́ni tó fẹ́ wà lùdàmù at-tawhid wàá máa sin lọ́n lónìí kan ó sì ní ìfín kankan sorogún pẹ̀lú ẹ̀ ó ní ìpìlẹ̀ eléyìí tó ti kété yẹn bá ti sọnù gbogbo nǹkan míì tó bá ṣe àṣedànù lásán ni àwọn abẹ́rẹ́ látòkè níbo ni ilé wọn bá dúró lé ìpìlẹ̀ lélẹ́yìí náà ni asaasu kulli shay bima fi dhalika al-ibada ó ní ìpìlẹ̀ gbogbo nǹkan tó fi dórí ìjọsìn ìjọsìn tá a bá ṣe títí òhídì tó gbẹ̀yìn bẹ́ẹ̀ àṣedànù lásán ni ọmọ àti ọlọ́run lónìí kan ó sì ní fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀. kò tó kọ́ máa ṣèjọ́sìn láì jẹ́ kó o ṣe kèfèrí sí gbogbo nǹkan mí ìjọba ń pè lẹ́yìn Allah wọ́n máa ṣe Allah ọ̀rọ̀ nìkan ó sì ṣe kó fúrò bí kò lè máa kulli ma yu'badu min dunillah wàá ṣe kèfèrí sí gbogbo nǹkan tó bá ń ṣe lẹ́yìn Allah gbólóhùn tó wá sọ pé wala tushrik bihi shay'a shay'a nakiratun fi siyaqi an-nafs. gbólóhùn kan ni tó ṣe é pé kò ní alif wà láàm ọ wá wá nínú ọ̀rọ̀ nǹkan tá à ń lé jìnnà fatofi idolọ́mù ìtumọ̀ rẹ̀ ni gbogbo nǹkan kan ọ̀ gbọ́dọ̀ fi sorogún sọ̀rọ̀ kónkón sọ́dà kí nǹkan yìí kọjá dọ̀ ọlọ́run tí ma sin lọ́n dáadáa ọ̀ fi sorogún fọlọ́n bíi màláìkà bí ànábì ọlọ kí nǹkan yìí kọ́ jẹ́ ńtọ́jọ́ lójú kọjá sísọ bí kàába kọ́ máa fi sọ̀rọ̀ ogún sí ọlọ ìyẹn ti ṣẹbọ sọlọ wala tushrik bihi shay'a wa tuqimu ssalat ó sì máa gbé sọlá ti dúró nígbà tí ìpìlẹ̀ bá ti dá ẹsẹ̀ sọlá wa tu'ti zakat wàá sì máa yọ az-zakat wọ́tọ́sílù rahim wọ́n á sì máa sokun ẹbí pọ̀ eléyìí ló fa muttafaqun alayhi bukhari àti muslim ló gbà eléyìí ló fa tí bukhari tuntun àbí tí imam eh, an-nawawi tó tún fi mú àdìsí wá ń bì nítorí pé nínú nǹkan tí ó di ọwọ́ àlùjánnà tí ó gbé ọdìnà síná òun náà ní ká sokun ẹbí pọ̀ tún wà ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo wa o ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsà ti dà mọ̀lẹ́bí wa nù àbá mọ̀lẹ́bí ṣe àwọn náà bá wa ṣe àwọn sì ń bẹ nínú nǹkan tó wá pé tí èèyàn bá ń ṣe dáadáa sí wọn téèyàn jẹ kó kàn ẹbí ọjà ọ̀nbẹ́nu sábàbí téèyàn fi rà lìjánná ọwọ́ gbé láti afẹsẹ̀ àfi ká lọ ṣàtúnṣe lónìí kó tó dọ̀la o ẹjẹ́ àfojú wọn mára ẹjẹ́ ànáwó ọ̀fẹ́ sí wọn ẹjẹ́ ká ẹni ọ̀tẹ̀ kìí da ìbínú ẹni eléyìí tí ń bẹ láàrin yín àti àwọn àmọ̀lẹ́bí yín ẹ ká kó ẹ jẹ́ kí ẹ ní ìfẹ́ kọ́gbá yẹ nítorí kò sókun ẹbí pọ̀ ọ̀nà àti wàlìjánà dà kò ní rọrùn kò ní rọgbọ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú eŋti ó lè kọ dínà ẹni láti sokun ẹbí pọ̀ téèyàn ó fi máa dásà àbọ̀bá fẹ́ jọ já ńlọ́pọ̀jù nínú nǹkan tí máa ṣẹlẹ̀ láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí. nítorí pé àwọn mọ̀lẹ́bí yẹn àjàjà tọ́lọ́run bá gbàdúrà tiẹ̀ díẹ̀ tọrọ ra rí nǹkan jáde yàtọ̀ sí pákó àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n fẹ́ kọ́kọ́ mú yàn dànù wọ́n fẹ́ dẹyẹ sí ọ. sò ní tètè wípé àwọn òbúkátà kankan lọ́dọ̀ rí lẹ́yìn náà sáwọn mọ́ ọ ni ṣe ìwọ lọ wá ní fàyè àyè sílẹ̀ fún ṣẹ̀tàn wọ́n máa súnmọ́ wọn gbà táwọn ń sá fún ọ wọ́n máa pè wọ́n gbà wọn ọ̀bọ sọ̀rọ̀ má wọ́n máa wá wọn láwárí nígbà táwọn ò béèrè rẹ má sọ eléyìí ní túmọ̀ sí kò ń so okùn ẹbí pọ̀ àmẹ́ni bá wá mi ni wọ́n wà ẹni bá pè mí lèmi náà pè kù ẹni bá kó orí mi lèmi náà rí àgùdà kó òkúkú jẹ lọ́wọ́ gẹ̀ẹ́sì alùpùpù ọmọ sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọn náà ti sọ di kónkó jábélé nìyẹn náà okùn ẹbí òǹtí jánu kọ́mọ́bàjá lójú ọ̀nà kọ́mọ́jà ọdájú pé àìmọye ẹ̀gbin lágbà àìmọye ìwọ̀sí láti sosùn láti para àìmọye ìwábọ̀ náà ní ṣe bí ìgbà tá a rí táwọn mọ̀lẹ́bí yẹn máa hù sí wa kọ́lọ̀ ń kọ́ wa máa ṣe kó fún wa ń sòrò lè jẹba àwọn adéjì tó tẹ̀lé lẹ́yìn òun alátọ̀dọ̀ Salman ọmọ Amir ọlọ́run bá kó yọnu sí i ó gbà alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa anábì sọ pé idha aftara ahadukum falyuftir ala tamrin. فإنه بركة فإن لم يجد فإن لم يجد تمرا فالماء فإنه طهور وقال الصدقة على المسكين صدقة وعلى ذي الرحم ثنتان صدقة وصلة رواه الترمذي وقال حديث حسن anabi sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá sínú ẹ̀yin tẹ́ kẹnuró tẹ́ ti sìyà tẹ́nìkan nu yóò bá sínú falyufṭir ala tamrin dàbínù ní ká jẹ ká fi sínú dàbínù òun náà ní ká jẹ ká fi sínú gbogbo alẹ́ la sì máa dàbínù èso tí máa dùn dáadáa yẹn náà yorùbá máa pé dàbídù kò ṣe déédéé dàbí dùbà òkú èdè haúsá báwùsá ti pè kẹrẹ lẹ́yìn lókè dẹbí yìnà dẹbí yìnà so dẹbí yìnà yẹn ó ní wọn ní ká fi sínú nítorí pé fẹ ináhù bẹrọ kẹ alibarika alibarika ni kò fi sínú alibarika ń bẹ nù kò fi sínú èso maka tonti pé gbogbo olú tó bá ní sahara tó dé bá rọ ń bẹ tààrà tóorùn máa mú bẹ kankankan ni wọn ti lè gbin dẹbìnú tí ó sì wù dáadáa inṣàlá tọ pété ẹ bá ti lè ṣe sùyàm tẹ ẹ bá fẹ́ sínú dẹbìnú ní kẹ́ jẹ a sì máa gbé alhamdulilayi ó wà ó wà ó wà ó wà láwùjọ wa náà bó tilẹ̀ jẹ́ pé ìtọ́wà láwùjọ wa gbẹ díẹ̀. ẹsẹ fi dẹbìnú sí tọ ó sì yẹ ká máa ní dẹbìnú lé wa nítorí pé dẹbìnú kan àti wọn pè ní àjùwọl mẹdìínà àjùwọl mẹdìínà anabi sallallahu alaihi wasallam ní tó bá jíjẹ dẹbìnú tá à ń pè ní àjùwọl mẹdìínà méje àṣàṣì ayé kan ní àwọn abatẹnijẹ́ àwọn ológun òfò lọ́ba ń gbé tọ́ba fi lè jẹ àjù àlùmọ́dínà méje lójúmọ́ kan láàárọ̀ gbogbo àṣàṣe òfò yìí kò ní mọ̀ wọ́n á bi olùmọ́wá Sheikh Ibn Baz rahimahullah ta'ala léèrè pé tọ́ àjù àlùmọ́dínà tánà bẹ̀ wéyìí òsì ní gbogbo olú Mẹdínà náà lè yọ tèèrè sí àbẹ tó bá lọ bẹ tó bá lọ rà wá bàbá sì rà wá bó ní nǹkan tí pọ̀ tó tá a máa mú jẹ kápẹ́ méje náà la jẹ lónìí méje lọ́la méje lọ́tún lájọ ní òní tán tàbá ní dábìnú oríṣi mi tó náà lè sẹ́wọ̀n wípé àárín àwọn àkà ló ń gbé àwọn sì máa fẹ́ fi káwọn báwọn èèyàn jà kágbákò ṣe wọn káwọn sà sí wọn sáàlì jẹdẹ bínú mi náà sábà ti jẹ méje kọlọ́hún tún fi dáàbò bò wá Sheikh Ibn Baz pé àwọn aràn kabẹ àwọn aràn kabẹ pàápàá ló ń gbà tí ó jẹ pé dẹbìnú yẹn kọ́mọ̀n ó sì wà níbikíbi Madina gan kọ kọ́mọ̀n because tó bá dọ́dọ̀ àti ta dẹbìnú yẹn tó sọ pé àjùwà lọ fẹ́ràn àjùwà lọ Madina wọ́n lè gbé nǹkan míì fún ọ ẹ̀rọ pé gbogbo bíkíbi náà kálukú náà ti lágbárí <laughs> torí pé àjùwà yẹn ó máa rọra dúdú dúdú báyìí láàrin àìmọye dábìnú oríṣiríṣi mi tó dúdú àìmọye dábìnú oríṣiríṣi mi náà tó dúdú lọ́wọ́ pé bí àwa náà ní táwa ní máńgò mi ṣe máa ń sọ àwọn òkè máńgò fún ọ ọ̀yànù wọ́n kàn máa pé máńgò ògbó máa sọ máńgò ògbó máa pé ni òkè wọn oríṣiríṣi ni bá gbé máńgò mi fún ọtí ẹ bọ yóò jẹ pé kẹrosín máńgò ni àbẹ́rẹ́ rí nǹkan mi àwọn omi tó máa jẹ bí ìgbà tó ń jẹ ẹran gidi omi tó máa jẹ bí ìgbà jẹ nǹkan ẹran àwọn máńgò ló lè ṣàlàyé eléyìí fún ọ so bẹ́ẹ̀ náà làwọn dẹ́bí nù àwọn náà mọ̀ sọ fún ọ ó dẹ́bí náà mọ̀ sọ pé eléyìí ó kọ́ ti ń jáde eléyìí ó kọ́ ti ń jáde eléyìí ó kọ́ ti ń jáde wálẹ̀ wálẹ̀ gbẹ́ tó fáìnà tó gbélé ọlọ́tí wọn náà máa bọ̀ wá lókè ájú àmọ́ra ájú àkọ <laughs> so torí ẹ̀ wọ́n ní kéèyàn bá méje kódà gbogbo ẹ̀ gbogbo ọ yẹ kó jẹ́ pé inú ilé wa gan àtàláìmí dẹ́bí nù bẹ́ẹ̀ torí pé dábìnù ó dáa púpọ̀ oúnjẹ ni oúnjẹ ni dábìnù ẹ̀rí wọn ní sànàbì sallallahu alaihi wasallam tó bá jí nígbà tó fẹ́ sọ sùyàm tó bá jí lóru tó bá fẹ́ jẹ sàárì tó bá ti jẹ dábìnù mẹ́ta kọ́lá Allahu akbar àwọn ọmọ wa kókò kó gàdé dábìnù mẹ́ta ràn wọ́n láyè sí ẹ̀rí kálukú fẹ́ finú lẹ̀ fún jẹ ọ́sàfẹ́ máa jẹun ní ẹlòmí bá gbé àdéhùn síwájú oúnjẹ barakata ẹ mọ̀ pé tó sì jẹ tán pẹ̀lú ògbọ́n lọ́yọ́ jẹ tán tí ó tún lábọ́ tí ó tún máa wojú lẹ pé àbóúnjẹ ẹ̀ ò sí ìta ni. iná lọ́pàá lòdó fi pọ̀ láyè sùn torí pé oúnjẹun làwọn èèyàn fojú sí. bí èèyàn máa ń ti jẹ àjẹjù orí èsà bá a ráyè fún mà. sáà náà bá ti jẹ dẹ́bìnrin mẹ́ta ọ̀tún subhanallah so nínú àdìsí kan pé baytun la tamra fi jiya'un ahli gbogbo létí ọba ti sí dẹ́bí nínú ẹ̀ elébi làwọn ará abẹ ẹnì kan yẹ kí dẹ́bí náà wà lè wa ilé ìjẹba tọ tẹ́ẹ̀bà sínú ẹ dẹ́bí nù sínú torí pé ìbùkún ni ìbùkún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. فإن لم يجد تمرا تابع والد بنو فالماء أفهمي سنو يعني كتابات سنو إن كتي أفن الله pé ká fi sínú ni dẹ́bínú àárí dẹ́bínú ajẹ́ pé omi àbá wa rómi gbaná lọ́kàn gbogbo nǹkan mí ìtọ́ba rí láti má mutí má mọ̀ gbogbooro wọ́n sì fi gbó sínú àbí sì gbọ́ òfò ẹ̀kọ́ àwọn míì ó ti ṣe sùúrù bọ̀ látàárọ̀ táǹsì ń bẹ lọ́n kó kọ́lọ́wọ́ gba sòyàmù rẹ̀ lẹ́sìn o àfa bí àsìkò tóòrùn wọ̀ ti dé dàdé báyìí ọkàn lọ gbé kínní ògógóró ni ọ da sínú tọ́ḿbìlà báyìí ọ fà sórí ni pé ọ látàárọ̀ <laughs> ìyàrí pé látàárọ̀ tó ti bí ajẹrò tó wọ́n ráyè mú ọkàn ní burúkú ọ̀daràn torí ẹ̀ tí o bá ti rí dẹ́bínù ajá pé fomi sínú tó o bá rómi èso lórí ni kókó lórí ni àkàrà lórí ni tó fi sínú kò sí wàhálà mi. anábì ní omi ṣe iná òtọ́hó ńtọ́mọ́ tí máa fọ nǹkan míì má lọ wọ́n sọ pé adẹ́bínú wọn ní àlùbáríkà lọ ìgbà tó dórí omi wọn ní ńtọ́mọ́ tí máa fọ nǹkan míì má lọ tọ táàbà wa ti wá rómi nǹkan míì ò lè fi sínú wọn sọ nǹkan kan pa nǹkan míì pé òun àlùbáríkà ni àbí ntọ́mọ wọn sọ ọkọọl sọdọkọtọ alẹlùmísìkín sọdọ sàrà àtàbà ṣe fẹlẹyìn sàrà ni ládàá sàrà làgbà lọ́dọ̀ ọlọ wàhálà ẹdẹ ràhìnmi tó bá jẹ́ pé ẹni ìbídà wa pọ̀ làbá ti sàrà fún tẹ̀ǹtàn òun ti di méjì ẹ̀san rẹ̀ ti di méjì bóòlù ti di méjì wọn ni yóò máa jẹ sadaqatun wasila yóò máa já sí pé o ṣe sàrà yóò sì tún já sí pé o sokun ẹbí pọ̀ à ah, kò sí ṣùgbọ́n tí mo máa mọ̀ pé iṣẹ́ kan náà ni àmọ́ tí mo máa ṣe síbi báyìí ládàá kan tí mo máa ṣe síbi tọ̀hún ládàá méjì ni wọ́n dájú pé títí gbalada méjì ní gbogbo onílàáká gbìyànjú láti ṣe torí rẹ̀ la sọ pé tó bá fẹ́ yọ zakat kó yọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn ló fi gbalada lọ́pọ̀ méjì yàtọ̀ sí kọkàn yọ fara àtàládà kan eléyìí jẹba sọnù ẹ̀kọ́ tó wà nínú hadithi yìí òun náà ni pé Islam ọkọ wa lẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tá a tiẹ̀ lérò pa lè rọrọ̀ parí ìgbà tó ń ṣe sòyà ó ti tó kí islam sọ pé yọ bẹ̀rẹ̀ láti gbàgbà yọ tàn gbàgbà yẹn tó bá rí ọ́fíìsì nù islam tún fi wá lẹ̀ ó tún bá wa lọ lórí pé kí lọ́ọ́ yẹ kó ọ́fíìsì nù dájúdájú ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run wa lélẹ̀ kìí ṣe gbàrọ́ gbùdù àfagbárí gbé kalẹ̀ rárá ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run wa lélẹ̀ ẹ̀sìn tó kọ́ wa ní gbogbo nǹkan yékéyéké àti táàrò àti táàrò gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa. bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà nínú àdéhùn yìí wọn náà ní pé dẹ́bìnù lọ́lá ju gbogbo nǹkan míì lọ téèyàn máa fi sínú dẹ́bìnù lọ́yẹ ká máa fi sínú dẹ́bìnù pé gba ó pẹ́gbẹ̀rún láti jẹ́ kọ́ dọ́ lójú pé ní tí wọ́n fi sínú ńkọ́ nínú ọ̀ràn dàbínù lọ́wọ́ kò bá jẹ́ tútù tó ti pé tútù náà lọ dáa jù kò bá jẹ́ gbígbẹ kò bá sì jẹ́ ìtọ́jú ẹ̀fọ́ ọ̀rọ̀ irú báyìí wù tó rí kó rí gbígbé dàbínù ló kọ́kọ́ fi sínú nígbà tó bá sínú nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ni pé omi lọ́pọ̀ wọlé dàbínù nínú. àwọn nǹkan tó lọ́lá pé ká máa fi sínú omi lọ́yẹ kọ́ wọlé dẹ́bìnù fẹ́ni tí ọ̀bá rí dẹ́bìnù. wọ́n ní nítorí pé dẹ́bìnù àlùbáríkà ń bẹ́ńbẹ́ omi kúmá ntọ́má tó lè fọ nǹkan mí ìmọ̀ ni. àlẹ́bí sallallahu fi hàn wá pé náà ní pé sábà ṣe sàrà ká ṣe fún mọ̀lẹ́bí wa torí tá a bá ṣe fún mọ̀lẹ́bí àtàrà rẹ̀ gba ládàá méjì ládàá pa ṣe sàrà àti ládàá pa sokùn ẹbí pọ̀ tó ń torí ọ̀rọ̀ tí wọ́n sọ kẹ́yìn iná ni alimami nawawi rahmatulahi alayhi ló fi gbé àdéhìí jáde lábẹ́ àkọlé yìí torí wọ́n sọ̀rọ̀ nípa òpin ẹbí ń téèyàn bá ṣe sàrà fún mọ̀lẹ́bí bó ti ṣe jẹ́ pé èèyàn gbà ládàá wípé èèyàn ṣe sàrà yóò sì tún gbà ládàá pé ó sokùn ẹbí pọ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó fún wa ní dáadáa sí kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ràn wa lọ láti máa tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àti bó ti ṣe dáa kọ́lọ̀ ẹlẹ́dàá wa. kó forí jìn wá kó ṣàánú wá ibi tá a dùn sí ni lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. oníbèrè ni pé ó pè láti rẹ̀ ní pé àwọn ilé owó ní báńkì interest yẹn ó ti wá súnmọ́ twenty thousand naira pé sáwọn lè kó fẹ́ nìkan kó fi bẹ̀rẹ̀ business. wọ́n ní èlé tó ti gun orí owó àwọn ó ti súnmọ́ ẹgbẹ̀rún ogún náírà ẹ̀dá sì ti gbọ́ pé owó èlé àgbọ̀dọ̀ jẹ́ sáwọn lè kó fẹ́nìkan kó fi bẹ̀rẹ̀ business rárá ẹ mẹ́jọ fowó owó burúkú owó dọ̀tí ẹ mẹ́jọ fi bẹ̀rẹ̀ business ẹ wọ́wọ́ gidi kẹ́ fún un sẹ́rí owó rìbá àwọn ẹ̀ wá kankan lọ fi ṣe tẹ́ fi bọ́ lọ́wọ́ rẹ̀ bí ká pé wọ́n fẹ́ tún gọ́tà àdúgbò yín gbẹ ìjọba ọ̀gbẹ́ dáadáa ńgbà tí wọ́n gbẹ sẹ̀yìn wa mú iye mítà tẹ̀fẹ́ tún gbẹ àbí iye kìlómítà tẹ̀fẹ́ tún gbẹ ẹ àwọn gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ àwọn oníṣẹ́ agbára wọ́n bá yín tún gbẹ lẹ́yìn náà pa àwọn bíríkìlì àkúntún rẹ́ so kó mi ọmọ rọ́nà lọ so bákan náà tún lè lò láti kọ́ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ pé wọn kò fẹ́nìkan kó fi bẹ̀rẹ̀ o ọlọ́run má jẹ́ owó òfò lélẹ́yìn náà. wọ́n ní pé wọ́n fèrè pé láti ìbàdàn wọ́n sọ wípé àwọn níyàwó méjì táwọn fún ní stipend owó lóṣooṣù wípé ìyàwó àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn ó wá fẹ́ bẹ̀rẹ̀ clinical internship ẹ̀ tó àwọn sanwó ẹni tọ́pù sẹ́fẹ̀yìn lẹ gbà kó lọ sí kílíníkàlì ìtàṣe tòkọ́ máa gbowó rẹ̀ kọ́ da sápò owó tẹ́ tún máa fún ẹ tún máa fún ẹjẹ́ bó ti ṣe jẹ́ kò sí pé tí wọ́n gbowó kílíníkì oṣù rẹ̀ tí ń ṣe tẹ́tún gbowó lọ́wọ́ rẹ̀ pé tó bá rí lè gbé kówó wa Islam ọgbà bẹ́ẹ̀ ó lé ní wọ́n ń pè lẹ́yìn o lẹ́tọ̀ fún pé ẹni tó jẹ́ pé ọkọ ìléyìn tó lè jẹ́ màhárọ̀ ọkọ ìyá èèyàn mahram lọ́jọ́ fóbìnrin lópin ìgbà tó bá ti fẹ́ yẹ èèyàn wọlé kò gbọ́dọ̀ tún fẹ́ ọmọ ọmọ láéláé so mahram lọ́jọ́ fún ọmọ kọ́dà tó bá kọ̀ ìyá mahram rẹ̀ náà ṣé ọwọ́ méjì nìkan tó gbọ́dọ̀ máa tẹ̀lé ti ọmọ àbí bàbá kò ní ìwà kankan lórí rẹ̀ ju kọ́kọ́ ìyá mi lọ kò sí ìwà kankan kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe àbúrò bàbá rẹ̀ kìí ṣe ẹ̀gbọ́n bàbá rẹ̀ kìí ṣe ẹ̀gbọ́n rẹ̀ ọkọ màmá mi kò sí ìwà kankan tó pè lórí rẹ̀ tí wọ́n bá fẹ́ fún ní kankan ó lè bun ló kọ́ kó ṣe dáadáa sí i àmọ́ pé túláàsì kò sí kódà kó ṣe kó ń lọ tọ́ ọ̀dà gbà náà oníbèrè tó lè pè ṣé ẹ̀mí tó bá ti sọ láti lọ sí dẹdẹ ní kọ́ ìwà ní tòmọ́ àbọ̀ ní èyí sí ìta. yọ hàn síta àmàlà dáná ní kọ́kọ́ ọbọ̀ náà fi máa àmọ́ tó bá gbé ìbòrí tó lò ìbòrí yẹn bó ti ṣe ń bọ̀ ọwọ́ agbágbẹ̀rẹ̀ lọ́nà tó ṣe pé ó bo ara mọ́wọ́ so kò sani tó ní kọ́ yọwọ́ rẹ̀ jáde àmọ́ yọ kàwọ́ lórí àyà rẹ̀. so ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ inú inu rẹ̀ kò ní wọṣọ sí kò ní wọbọṣọ sí àyàfi tó bá yọ pé ń bẹ níbi tí ẹni tí ìsọkọ rẹ̀ tí èsì nínú àmọ̀lẹ́bí rẹ̀ tó lè awọ ara rẹ̀ bá wà iná ni ó gbọ́wọ́ npamọ́ bẹ́ẹ̀ náà lójú rẹ̀ so ṣùgbọ́n tó bá jẹ́ pé aṣọ tó wọ̀ níbi aṣọ yẹn ìborí tó sì fi borí ńgbà tí ń ṣe sọlẹ kò wálẹ̀ gbàgẹ̀rẹ̀ débi kó gbọ́ ọwọ́ rẹ̀ sòkòtẹ́ni tó ní kó wá sọ kó fi gbọ́ ọwọ́ rẹ̀ nítorí kó fi ọlọ́run gbà kọ́wọ́ rẹ̀ ọ̀hún àánú sọlẹ kójú rẹ̀ náà hàn ní sọlẹ lópin ìgbà tẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sá ti rí àwọn nǹkan wọ̀nyí náà bá ní jẹ́ pé yóò rí níbi tọ́ wà. wọ́n ṣe tí èèyàn bá fẹ́ ó jẹ sọ̀rọ̀ ẹgbọ́ ẹgbọ́ aláìní wọ́n sì ẹ̀rù sí dandan ní kọjá náà Ramadan bẹ́ẹ̀ sí ẹni tí ó tún ti sì yàmù náà lọ́dọ̀ fún ní oúnjẹ jẹ. ẹni tí ó jẹ gbèsè sùyàm ìyẹn tó bá darúgbó yàtọ̀ sóbìnrin tí ń re ma àbí torí mo lóyún ẹ̀yìn ọ̀sán padà ń tiyìn bí arúgbó tó jẹ gbèsè àti bọ́ aláìní fún àwọn ọjọ́ tí òfin kẹnu ró kìí ṣe dandan kọjá ní rọmọdán ni ọsàn padà rọmọdán bá ọ ọsàn kí rọmọdán tó tẹ nítorí kó lè mẹsàmí di rọmọdán mi. bákan náà àwọn aláìní tó fún wọn jẹ mùsùlùmí àwọn aláìní tó fún wọn jẹ mùsùlùmí Ọlọ́run sì sọ pípọ́ ọmọ kíyèsí wọn sáwọn náà ṣe sùyàmù àbí wọn ṣe wọn lè má ṣe sùyàmù látàrí àárẹ̀ wọn lè má ṣe sùyàmù látàrí ìrìn àjò àmọ́ máa ń bẹ nínú ẹni tí máa máa máa pa sùyàmù jẹ tí ò ní ṣe ẹ má fún un ẹ má tún ràn án lọ lórí ìbàjẹ́ náà. wọ́n ní pé àwọn ti ń gbọ́ pé àtàrà ọmọ tìǹà pé bí a ti wọ́n bá ṣe fún yìí pé àwọn nìkan àwọn ti wá fura pé bí ọmọ tìǹà làwọn bí báwo làwọn ṣe máa ṣe nìkan tí wọ́n bá fẹ́ kí àwọn fẹ́ ṣe nìkan kó bìnrin làwọn ìbá àwọn tó wá ló máa ṣe wàhálì fáwọn. wàhálì ẹsẹ̀ wájú mùsùlùmí ni ó ṣe wàhálì bí imam bí olùmọ̀ ẹ̀sìn Islam wọn ní ìjọ wọlé fún wọn àmọ́ bó ló ti sọ fún bàbá rẹ̀ pé dáàdì mo gbọ́ pé nǹkan ni dáàdì o àbẹ́gẹ́tì tó tó bá gbé ẹtijọ́ sọ ó ti kúnná bàbá rẹ̀ náà ti jẹ́wọ́ báwọn ti sòwò àti bí ọ pẹ̀lú ìyá rẹ̀ ṣáájú káwọn tó so yìí dáàdì bò lẹsẹ wá sí báyìí tẹ sọmi di aláìní bàbá ó ní bàbá báwo ẹ ṣe dadi mi ẹ ṣe dáàdì mi torí pé ẹ̀yin ní ìsìn abánitọ́ máa ní tó ń torí di eléyìí adékúnjọ́ tí wọ́n bá lọ́kọ ìsìláàmù ni ó fò ń lọ́kọ kò burú lọ́kọ ìsìláàmù náà wà ìrẹ̀yà <laughs> kan sọ fún olùmọ̀kan nígbà yìí lẹ́sọ̀ èyí kí ṣe ìsìláàmù náà ló ìsìláàmù ó fìfì mi lọ́kọ. ẹ̀jẹ̀ bó ti jẹ́ irú rẹ̀ pọ̀ gan láwùjọ nàìjíríà wa yìí jẹ́nẹ́rálì wọn náà bá wa dẹ́kun ìbàjẹ́ táwọn èèyàn ṣe ni àkóbá ńlá ni máa jẹ́ fáwọn ọmọ kì í sábà tètè hàn àfi tó ọmọ wa dijọ́ tó fẹ́ lọ́ọ́lé ọkọ ìjọ náà ni wàhálà máa hàn tọmọkùnrin tó bá kọkùnrin ni fi gbọ́nà tó fẹ́ níyàwó kí fẹ́ fi bàbá sí so àbùkátà rẹ̀ àwọn bàbá wọn kàn ọ agbádá wọ̀ náà ní pé ọlọ́run forí sí ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run forí sí sàmú ọmọbìnrin kọ́ tani òfin lọ́kọ ìgbà mi ò lè rọrùn ní ní rọrùn bí kápé bàbá yẹn ó àbúrò yun so ẹni tó òun jọkùnrin òun ọmọ yẹn ti bá burú nsọ. tó bá dijọ́ ìyàwó ẹjẹ́ ọjọ́ pẹ̀yìn ni ẹ sọ pé ẹ fi mí lọ́kọ ẹ dijọ́ sọ tó fẹ́ràn pé kò nídìí kan kóra wọn ta bàbá náà ń gbé àbúrò mi wọ́n ní kó lọ sójú mi kó wọn máa ń tẹ̀sí lábẹ́nu àbí òye àbúrò ó sì fi ọlọ́kọ àmọ́ sábúrò náà pé gbogbo àbúrò làbúrò yìí torí pé àrùn tó sogójì ti sọ ọdún tó wá gbé bàbá yìí náà ọ̀nà ìsìn náà ni bàbá tiẹ̀ náà fi bíi so àbúrò táwọn á ń pè lábúrò rẹ̀ náà kò sí líǹkì kankan whatsoever màmá lásán lọ́kàn pa wọ́n pọ̀ ọmọ màmá èèyàn ò lè ọmọ màmá bàbá èèyàn lásán kò lè jẹ́ wàlí ọmọ ọmọ màmá bàbá kan torí kẹ́ tún ṣe bàbá èèyàn só lè jẹ́ wàlí ah yàn á nǹkan ṣe ẹ máa bọ́rọ̀ sọ. ntọ́ da ni kẹ́ wá mi kí ló dé sẹ́wọ̀n bá alukọ́hólù para amẹ́tẹ́ bá fi para ẹ̀sẹ̀ lọ́n kò sí pé kẹ́ ẹ má sin lọ́n kìí sì sẹ̀gbìn sábà pé tó bá ti wà lára yín ẹ lè fi ṣe sọ̀láàtì àfi kẹ́ ẹ lọ fọ ara yín rárá so ṣùgbọ́n kẹ́ ẹ má lò ó tẹ́ bá rí nǹkan míì tí wọ́n fa alukọ́hólù sí olófìyàn lọ́kàn balẹ̀ jù ṣùgbọ́n kìí sẹ̀gbìn tó bá wà lára yín kò pé kẹ́ sin lọ́n láwọn kí wọ́n ti sọ̀rọ̀ mọ́tìrì ní rẹ́ráká pé after táwọn kì í ṣe àgbà láwọn tó wà ń àwọn tó wà ń síbẹ̀ àti méjì làwọn kì í wọ́n ṣe bù nígbà wọn ṣe máa. kò sí nǹkan kan wọ́n tún magrib yẹn ṣe wọ́n tún ṣe níraka mẹ́ta rẹ̀ pérépéré sábà wá parí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tuntun ìṣá ìṣe. olóró kan tẹ́lẹ̀ pé ẹ má dá sí òkè ìlú máa sùn máa sùn tẹ̀ wà nìkan òrí ta pé wọ́n wà lọ́la èyí tó kì wọ́n ti ṣe jàǹbá àyàfi tí ẹ̀yìn tó fẹ́ rà bá dé àwọn asọ̀pẹ̀tọ̀ òróró yìí o àmì ìṣèṣì máa ń sùn pẹ̀lú èdè èsùn tó là ń fi ń tàkó lè lọ́nlẹ̀ fẹ́ rà bẹ́ẹ̀ ni rà tó eléyìí lẹ́sìn lẹ́sìn ní jẹ́ pé jàǹbá wọn tó bá wà ń sún sùn yùn kí la burú tó àmì wọn láìkè ṣé má séèyàn létí àwọn kan sọ pé àwọn ń ta ní tàbí nàìjíríà làwọn ń tà. ẹ kéèyàn tà ń tà bí nàìjíríà náà ni kéèyàn má ra arú ẹ̀ máa ń jọ mi. bọ̀ kọ́ máa sọ pé ètò ìsìn àwọn mẹ́ta mi ti sùn. wọ́n sọ pé tọ̀ àti mísì ẹ̀pọ̀ òróró yìí àti mísì ẹ̀pọ̀ kò ní jẹ́ kí ẹ̀yin gbó ní wàhálà ẹ̀ níní láyé ẹ̀ níní lálùkìyà torí pé ẹlòmíì tẹ́ bá sọ fún tó bá padà mà tẹ́ ẹ fi gbòòrò wa. kó tó gbowó rẹ padà yọ darí wò sòtó ń bá tó wá sọ darí wò gbogbo ẹni tó bá ka yín má bẹ abẹni tí ròyìn bá lọ bá ni ní ah, ọjà tí ọ̀dà là fà má ta o. <laughs> ẹ alẹ́ là á dọ̀ jù <laughs> ọjà kò ti dé díẹ̀. kini bẹ́ẹ̀nbẹ́ẹ́ a máa fún wa lọ́dọọdún náà àmọ́ tó dáa jù náà ní kí mẹ́jọ pé àwọn èèyàn kan pàtó náà lọ́kàn máa fún lọ́dọọdún nù mọ̀lẹ́bí rẹ náà mọ̀lẹ́bí rẹ fẹ́ lẹ́yìn náà mọ̀lẹ́bí wo náà náà fẹ́ gba lọ́dún yìí tuntun retí ọdún tí mọ́ ṣé bá ń bẹ lọ́kọ́ náà ti lówó ni ẹ̀hẹ́n bí gbájọ́ pé nìkan ní fún three hundred thousand á o ọwọ́ mi ní bàbá ìkòròkò yé ah òfin kan sọ ah kò kò ní jọdọ ọdún tẹ́lẹ̀ náà tẹ́ bá ti make good use of it ẹ̀yin gan nísìnyí ẹ̀sìn ni torí pẹ́ lómi máa ń gbowó nígbà wò wípé yóò tún mú mi wá ẹ máa náwó so so tó bá ti fẹ́ léyìí gbìyànjú láti jẹ́ pé kì í tún sùn ló fún máa ń gbà mí so kó fi jẹ́ pé tí. ọ̀nà rírì tiẹ̀ náà bá dúró kó fi padà já sí pé gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ló ṣoore fún rí wọ́n mọ àwọn ọ̀ma kọ̀ọ̀kan là. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله